Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. atagbantagba àtàgbàntagbà lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. àwọn gbàǹkọ̀gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sòyìnbó púpọ̀ bọ̀ nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. orúkọ mi ni John Adéwuni Adéwọyè tí gbogbo èèyàn mọ̀ sí Tàfà Olóyèdé Àkànjí Onípòsí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jálé jáko jádò lẹ́yìn odi gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ olólùfẹ́ wa pátápátá ní Nàìjíríà ni nílùú èbó ni ní Ghana ni ní gbogbo ibi tẹ́ ẹ ti jẹ́ olólùfẹ́ wa gbogbo yín ni mo kí mo sì kí pé Eh, àjíǹde ará ọmọ jẹ́ eh, ìyanu ọlọ́run ó ṣẹlẹ̀ nínú ayé wa eh, a kí iléeṣẹ́ la rí gbọ́ a mọ̀ pé ohun rere náà la iléeṣẹ́ ohun rere là á mọ́ rí gbọ́ ànírà burú gbọ́ lágbára ọlọ́run a kí yín o òní lòdì ìjẹta tí àwa tèmi ti dé síbì gẹ́gẹ́ bí àgbà òṣèré a máa ń ṣe àjọ̀dún ẹgbẹ́ òṣèré ní ọdọọdún ní state by state n tó dùn mọ́ mi nínú jù ni pé nínú irú àkójọpọ̀ báyìí ni pé gbogbo àwọn tá a tún ti ríra tipẹ́ tipẹ́ tipẹ́ ọlọ́run tó ń fún wa tá a ti kú ọlọ́run tó ní ká jọ ní àǹfààní láti mọ ríra ẹni lọ́kùnrin lóbìnrin à ń ríra wa ayọ̀ mọ́ra wa jọ̀hún kò sí fóònù débi pa á mọ̀ pé nọ́mbà rẹ̀ dà lẹ́yìn pé bẹ́ẹ̀ bá a bá kọ lẹ́tà ṣùgbọ́n ní ìsìn tí fóònù ti wà olúkàlùkù à ń gba fóònù à nọ́mbà ara wa inú inú wa ń dùn síra wa torí ẹni téèyàn ti rí tipẹ́ bí ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún téèyàn wá ń rí rẹ ní ìsìn lọ́síwájú ń bá wa torí jọ̀hún àwa tí a ti ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwa tí a wà dájẹ́ àgbà yìí irú wa yóò mọ̀ pé èèyàn tiẹ̀ lówó ń di tíátà débi téèyàn ó pè pé bóyá èèyàn tiẹ̀ ń fọṣọ tó ìgbà náà olóòórùn ni wọ́n máa ń pín tíátà ṣùgbọ́n tíátà ti kú olólóòórùn báyìí tíátà ti kú olólóòórùn. ọ̀rọ̀ tí a ní fún àwọn tó ń bọ̀ ni pé èkíní náà ìfẹ́ ṣe pàtàkì nínú ìfẹ́ náà ni èrè wà tá a bá nífẹ̀ẹ́ ara ẹni ó dáa tá a sì mọ àgbàlagbà lágbà ẹbí orin ẹgbẹ́ òṣèré pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ká ṣe fágbà ìtumọ̀ ẹ̀ ni pé ká bọ̀wọ̀ fún àgbà orúkọ mi ni John Adéwuni Adéwọyè tí gbogbo ẹ̀ mọ̀ sí Tàfà Olóyèdè Àkànjí Oníkósí. John o. Oh! bó o délé o kílé o bó o dáná o béèrè ọ̀nà bàbá ní ọmọ jọ kún kó ọmọ jẹ kò lò bí gbèyàn bá fẹ́ fẹ́ kó kú ọ̀run ni bàbá wa ti lọ nínú rẹ̀ ti lọ bàbá Gbẹ́ngà lọ o bàbá táyé lolú èjì rẹ bó o délé o kílé bó o bá dáná o béèrè ọ̀nà kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò gbogbo ọmọdé lápapọ̀ ń ṣe lédè ìlànà bàbá wa gbogbo ẹgbẹ́ tábà padà ṣe lédè ìlànà bàbá wo nínú rẹ̀ bàbá wa ti lọ ó ti lọ nílẹ̀ ibẹ̀ o ìpàdé tó lójú àlá ó dọjọ́ mi ọ̀dọ́ olóore ah. bàbá wa ti lọ eh. kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó ní kú ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ mọ́mọ́ kájú gbogbo wa lọ́kọ̀ nílẹ̀ ibẹ̀ o ah. bàbá mi ọlọ́pàá náà ó ṣe lẹ́yìn ìlédè bàbá wo ah. nínú rẹ̀ dòdòdè náà kọ́ ó ti lẹ́rìí lẹ́yìn bàbá onínú rere ọ̀gá mi nínú sọ̀rọ̀sọ̀ lẹ́kọ̀ọ́ máa kí wálé o ó ti lẹ́rìí lẹ́yìn bàbá onínú rere ọmọ ẹ̀dẹ̀ mọ̀ kó àrògùn tàfọ́ olóyè dé ọmọ mọ̀ kó àrògùn ọmọ ajílẹ̀ lọ́sọ̀ọ́ ọmọ àdó lọ́dún ọmọ àdúgbò ló wọ̀ kò ní ọ̀dẹ́ dẹ́dẹ́ ká má dé dẹ́dẹ́ ọ̀dọ́ ti ọ̀dọ̀ bò ẹ̀yìn ìkòyí ẹ̀sọ́ ìkòyí ẹ̀sọ́ ni ọmọ ẹ̀sọ́ tòde ìyá lólu ọmọ àgbọ̀rọ̀ wọ́wọ́ òjú ogun ìkòyí tó bímọ láàárọ̀ ó bímọ láàárọ̀ ẹ̀ dájú ọmọ nsokun pé òmùgbógun ìgbà tí

ẹ lè jalè jalè ẹ lè jalè ẹ lè jagunjagun kẹ́ ẹ mọ̀ kó lè bí ẹ̀kọ́ ẹ bá bíbí lọ́rẹ̀ pé o lè ti gbé wúrẹ́kọ́ o lè ti gbá bùtà kọ́ o lè ti gbóbìnrin tókùn mú òun gbàjẹ́ nílẹ̀ bàbá ẹgbẹ́ abẹ́bẹ́ gbére ẹgbére abẹ́ gbére tọrọ rẹ ìdáládùn dáhùn rẹ ìdáládùn gbé ẹ mọ̀ pé òun ẹ bá rí ni ẹ mọ̀ jẹ òun ẹ bá rí ni ẹ mọ̀ jẹ ikú ìbáni o òun ẹ bá rí ni ẹ mọ̀ jẹ. ikú ìbáni ìṣọ̀rẹ́ o. ikú ìbáni o. ikú ìbáni o. ikú ìbáni o. ikú ìbáni o. ikú ìbáni ìṣọ̀rẹ́ o. ìṣọ̀rẹ́ o. bàbá olóyè o mi kó àṣìṣe wà lẹ́bẹ̀ máa bo lóríire ẹkú náwó ẹnì rí gbèsòlù tí yóò ṣe bí ọmọ. àbúntẹ́ni nìyí oníbẹ̀ ọ̀ni àbúntẹ́ni oníbẹ̀ òye àtìdúró kí wọ́n níbẹ̀ ọ̀ni kòkà kòbìrì láti wọ́n níbẹ̀ òdáyé ẹ̀yin lọ́mọ olódòkó tẹ́rẹ́rẹ́rẹ́ olódòkó garaba onífẹ́lẹ́ òkòdó bùnú alábàjẹ́ òkòdó bùnú òkòdó onífàbùrọ̀ ní ọkọ̀ mi òdòdó náà alájẹ o babalájẹ máa ń gbọ́ mi lọ́rọ̀ ẹ̀ máa ní tọ́jú kú ọmọ alájẹ ò ní ìdánilẹ̀ òpè wọ̀ ni àtòjú àtẹrù ilé alákẹ́ ìgbóná ayéèrè òní ìgbóná ọ̀sìn ìgbé tọ̀nà bí òsì lọ́mọ ẹ̀ bá rí ni ẹ̀ máa tẹ ikú ìbá ní ìsọ̀rọ̀ o. ẹ má máa jọ lè lálejò ẹ má fẹ́ bó kó bá lè lálejò yóò ta dọyọ nítorí gbogbo ọmọ lóògùn pátá àbẹ̀bẹ̀ gbére ẹ gbére àbẹ́ ẹ gbére ẹ̀yin ọmọ lóògùn ìwọ̀n ara yín ni ẹ mọ̀ ìwọ̀n ara yín ni ẹ mọ̀ ṣé mo fẹ́ ẹ ní bàbá mọ́ o. ìwọ̀n ara yín ni ẹ mọ̀ ṣé mo fẹ́ ẹ ní bàbá mọ́ o. ìwọ̀n ara yín ni ẹ mọ̀ ṣé mo fẹ́ ẹ ní bàbá mọ́ o. mi kọ́ rẹ̀ lọ mi. imaginou dèrò ẹ̀yìn òkú sunkún òkú àkàtọ̀dé sunkún àyàmọ̀ nítorí ìdòdò yìí bàbá mi máa rọra o kọ́rọ́bọ́tọ́ bí ọ̀gá ọmọ ọba adéyẹjú ní kéésì olóríire alálùbárí kan mọ ní kẹtùkù ìwájú ìwájú lọmọ lọ ọdún ìgbèrè àbàbẹ gbèrè ẹgbèrè àbẹ gbèrè nítorí ìdòdò di ọmọ ìyá mi ní kẹtùkù ẹ máa pé ọlọ́mọdé òré bá ní ọlọ́mọdé òré bá ní gbòdòdè máa pé ọlọ́mọdé òré bá ní ọlọ́mọdé òré bá ní ẹ̀bìtì alàgbà nílé ayé ọlọ́mọdé òré. ìṣòdìdì ọ̀gá mi ẹ máa pé ìbẹ̀rù ìjájá pọ̀ká ìbẹ̀rù ìjájá pọ̀ká ayé ò ní pé pàdé o ìbẹ̀rù ìjájá pọ̀ká ayé ò ní pé pàdé o ìbẹ̀rù ìjájá. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. atagbantagba atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. àwọn gbàǹkọ̀gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ púpọ̀ bọ̀ nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀ ṣe bá wa náà kọ́ ọlọ́run ọba ni kámú láti kílarígbọ́ unlimited. kílarígbọ́ unlimited ládùn ètò tí kò láfiwé. aláràkúàrà. orí ètò aláràkúàrà ní hawaii lórí kílarígbọ́ tv. mo lo um, ata tomatoes àlùbọ́sà. Um, ẹyin mo lè carrot mo dẹ̀ tún fi hot dog náà sí. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé kpk kò gbọ̀kẹ̀ kí la rí gbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. ọba sọyọ ọ̀rọ̀ jọmẹsì padà ìrọ ni ó kí la live tv gbọ́ ń pa ẹ̀. fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára live tv ẹ̀rọ amóhùnmáwòrán tíá.